إياهم بإحسان إلى يوم الدين أما بعد àfi tuntun ọpẹ́ dá ọlọ́nkọ́ máa ṣe àgbà ọpẹ́ wa o ọlọ́nkọ́ máa ṣe àṣàlékún ntí ọmọ mú wa dúpẹ́ fún ọ o àwa tọrọ àlékún kí ọlọ́run àánú rẹ̀ orí ajẹ́njẹ́tàn rẹ̀ kọ́ máa bá ọ̀gá wa àwòkọ́ṣe wa aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam kọlọ́n kọ́mọ́sá bá wa ṣèkẹ́ àtìgẹ̀ náà wọ́n kárí gbogbo àwọn aṣáájú wa nínú àwọn aráalé anabi wa muhammad nínú àwọn sọ̀hábà anabi muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó tún tẹ̀lé wọn náà títí tó fi dórí tiwa àti gbogbo àwọn tí ó tún gbáyé ìlà yaumil qiyamah ọlọ́nkọ́mọ́ wa yọ àwa náà kó nu wọn o àmín. amma mo kí fadilatu sheikh al-imam qamaruddin yunus mo kí wọn púpọ̀ pé wọn kò sẹ́ iṣẹ́ ribiribi ọlọ́run ò ní jẹ́ kọ́ rẹ̀ yín. nígbà tí wọ́n sọ fún mi pé tó bá yọ wá kódà kìí ṣe n pé déètì òní ni wọ́n ní lẹ́mìí pé yọ wá mo ti wá ní ah, yóò sì ṣòro fún mi kí ṣé kọmọrùndín ni ọlọ́run fẹ́ ṣe nǹkan kan tí mo sì wá nàìjíríà kí n wá ní ìráyè mo wá ní ọ̀dà tí n bá tẹ bá bá ń fi síjọba yìí ń kọ́ jaza allahu khayra wọ́n sì ní lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà ìlọrin wọn láwọn wà níjọ́ náà àwọn ti sọ fún àwọn jama ní èkó wàláyé ọ̀hẹ́bùkún fìlà bó ti rí ni mo wí yẹn mo fẹ́ràn yín púpọ̀ nítorí tọ́lọ́hún torí pé dó ti tọ́lọ́hún ọlọ́run sì sàlékún ìdó tirẹ̀ fẹ́yìn náà mo wá fi eléyìí mo fi kí gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yà mi tí ẹgbẹ́sí ọlọ́run lọ́wọ́ pẹ̀lú wọn àtìgbà tí ọ rọrùn àtìgbà tí ọ dàbí pé kò rọrùn tó àtìgbà tó le tọ́lọ́run ò pé kí ẹgbẹ́ á ah, bọ́bá ẹgbẹ́ ti ṣe ọlọ́run ni àwọn mi ọmọ ẹ̀jẹ̀ lọ́wọ́ àwọ̀ ọ̀jẹ̀ mọ́ ọlọ́run sì ní jẹ́ ṣe bẹ́ẹ̀ láyé ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run níjà wa náà ríru ẹ̀ ọlọ́run wa ṣe ìdótọ́rọ̀ ọlọ́run ìjíṣẹ́ ọlọ́run ọlọ́run máa ṣe nírọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ̀dàkùn olúwa ọba mọ gbogbo wa pátápátá ẹ̀pọ̀lọpọ̀ láti ríra láàárọ̀ yìí láti lè awọ́lé mọ́ra àkọ́kọ́ tí ń kọ́ rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn ọmọ ẹ̀yà mi nù ṣé kọ̀mọ̀rúdún ni introduce yín sí mi àti àmì ìlú àti odò lẹ́jì náà ọlọ́run mọ gbogbo gbogbo wa pátá kọ́dà àtẹni tí bóyá wọn ò ráyè wà pẹ̀lú wa ń bì jẹ̀zá kumọ̀lọ́hù fàyọ̀rọ̀ ọlọ́run ọ̀sán yìí lẹ́sàn dáadáa o. mo wá kí gbogbo àwa jẹ̀mọ́ náà tí àwọn ń ṣe wàhálà àdáwọ̀tú ìlọ̀lọ́ àmọ́ bàbá rẹ ni tí ó ṣe dáwà bàbá rẹ ni tí ó gbọ́ dáwà ńkọ́ kò ní í ṣiṣẹ́. àti ẹ̀yìn náà o àpadà sí ibú báwo ti fẹ́ ọlọ́run ọwọ́ ti dí àkọsáyé à ń lọ gbọ́ hálíkọ̀ ọlọ́run ò ní gbé bẹ́yìn náà wà láàyè àpadà sí ibú ni ọlọ́mọdé ara padà sí ibú o láyé àti ní alìkèyàmà mo kí wọ́n jẹ́ ń gbọ́ yé wa wà lókè torí gbẹ́ngbà ní òfin ọ̀kẹ́ bàbá ti ń rí àwọn ọkùnrin bẹ́ẹ̀ náà láàrí àwọn obìnrin mo kí gbogbo àwọn ẹ̀yà wa àwọn ẹ̀gbọ́n àbúrò wa náà lókè tí wọ́n ń gbóhùn wa báyìí pé lápapọ̀ asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ lónìí. òun ni tó ní í ṣe pẹ̀lú lọ́kọláya. wọ́n wá ní ká sọ in particular àwọn ìṣòro the marital problems ìṣòro tí ó máa ṣẹlẹ̀ láàrin lọ́kọ àti láya. bí ọba sí ṣòro ń gọ́ ajẹ́gbà ní rọ́rọ̀ sọnù àmọ́ kò gbọ́dọ̀ má sí ṣòro kò má ti sòrò ẹnu tá a wà á wá náà ni pé ǹjẹ́ ìṣòro tí ń bá tí wọ́n ń dé òun ni ọmọ fi ààlà sí ìjẹ́lọ́kọ láyà bí kò í pé ní náà fi làákà ìwò pé mo fẹ́ fẹ́yàwó ìyàwó náà fẹ́ lọ́kọ àmọ́ májẹ̀mú ni pé àní jà o. ǹjọ́ tí a bá sì ti jà ọmọ lọ tiẹ̀ èmi náà máa lọ tèmi ẹlákun ọkọ mélòó ni irú obìnrin yìí ó ní láyé ìyàwó mélòó ni irú ọkùnrin yìí náà ó ní láyé bọba tiẹ̀ lọhùn ẹ ń pínyà ò sì ń fẹ́ mi ìwọ náà ń kó ń bì ń bọ́ ń bì ọ̀ ń bọ́ sí bì kan mélòó lèèyàn fẹ́ ní láyé ajẹ́pàfi ká wárú ntí a máa fi yanjú ìṣòro àárín ara wa àmọ́ kéèyàn ó gbé sí làákàyè rẹ̀ pé ẹni tẹ́mi rè ò ní já tá a máa ṣe ara wa ẹlòmíì ó pe agbára wa mu púpọ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ yorùbá wọn ní kọ́dà ahọ́n àti kíni wọ́n ní wọ́n ń já wọ́n fi pòwe ní o ìtumọ̀ ẹ̀ ni pé èyàn ó ṣe ń jọ kẹtí òun náà ní o yóò sì gbéra rẹ̀ ní àhán jẹ ọmọ èké nìkan kọ́ ìmọ̀ ẹsẹ̀ lẹ̀ sàgbàlagbà náà ń gbà mí o tọ́ tani ọ̀wà parí ìjà hàn àti àbí káwọn máa lọ jẹ lọ́tọ̀ kẹnu náà máa lọ jẹ bọ́rọ̀ tó rí gan nù kò ṣeé ṣe ńgbà ọlọ́run bá ti tò wá pọ̀ àkọ́kọ́ mùsùlùmí kọ́dọ̀ agbọ́dọ̀ kọ́kọ́ ní al-imanu rasikhu pé nsìfẹ́ fi ọ̀tẹ́lẹ̀ náà ṣé bá ṣe àwọn ṣé agbọ́dọ̀ tí ọgbọ́dọ̀ rinlẹ̀ lọ́kàn rẹ pé ńbẹ́nu kádàrá tiẹ̀ ńsì ńbẹ́nu kádàrá tiẹ̀ ìyẹn ni pọ́tọ̀ ọkùnrin àtobìnrin pé ẹ fẹ́ra yín ẹ jẹ́ lọ́kọláya ó ṣèèṣì ò sí nú ẹ̀ ẹ̀yìn bá jẹ́ mùsùlùmí o tọ́mọ̀ pé nínú arkanu ìmáni asita nínú òpó ìmáni mẹ́fà ni al ìmánu bil kọ́dàrí khairihi gbogbo ẹni tí ọ̀rọ̀ délẹ̀ tà délẹ̀ yà ǹsì fẹ́ ṣe tẹ́lẹ̀ náà ṣé bá sọ àwọn bàbá tí wọ́n tú láàsì ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ wàá nu ímánì rẹ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ kọ́ yàtọ̀ fún bí kíni bọ́lú ọba ti kádàrá rẹ̀ pé yọ ṣẹlẹ̀ bọ́lọ̀ ń bá ti wá kádàrá pé lámàyín ọmọ lámàyín òun lọ kọ́ làkàṣègbè ọmọ làkàṣègbè àfi kí wọ́n gbà bẹ́ẹ̀ ntí ọmọ wa wáyé yìí a ti ní kò ṣeé ṣe bọ́bá ẹgbẹ́ yìí ń ń wá kí ọ̀nà rẹ̀ ó dín pé ẹ bá ń wẹ́ni tá tá bára wa mú kọ́dà tá à ní já kò ṣeé ṣe bàbá tí wàá mọ̀ bẹ́ẹ̀ òun ni irú ń tá a fẹ́ bára wa sọ láàárọ̀ yìí àti irú èyí tẹ́ ẹ ti ń gbọ́ àti èyí tá a tún máa gbọ́ ẹ dákun ẹja ńgbà wa ń kékeré wọn ni kéèyàn tọ́jú ẹ̀ sí ọwọ́ kọ́mọ́bà àfi kọ́mọ́bà àfi jẹun àbí ẹ dákun ẹja tọ́jú ẹ̀ gbogbo bí tá tọ́jú ẹ̀ sí ká máa rárá wa létí ìgbà tí irú àwọn nǹkan èdè àìyedè bá fẹ́ máa kò lè má wáyé o. èmi tí ń bá yín sọ̀rọ̀ gbọ́dọ̀ tẹ̀ yín gbé à ń lè jọ à àbí ṣé o kàn wọ́n bàbá tẹ̀ yín ló kù wàláì kò rí bẹ́ẹ̀ bí ó bá rí bẹ́ẹ̀ ilé muhammed sallallahu wa sallam ni ọ̀yá ti ya wọ́n ní àwọn kibaru sọ̀hábà ridwanullahi alayhim mo rò pé Umar ibn al-Khattab ni ó dé wá ń kọ̀m̀plẹ̀n pa pé àwọn obìnrin wa Mẹ́kà ní tá a mọ obìnrin Kùrẹ́ṣì mọ̀ wọn irú pábà yìí sí wa kí la dé Mẹ̀dínà títẹ́ tí wọ́n rí àwọn obìnrin àǹsọ́rù ọba ti pa àwọn náà ń kẹ́gbẹ́ wọ́n wá ń béèrè wọ́n ní jáse nǹkan báyìí àwọn wọ́n yìí wí báyìí tẹ́lẹ̀ ọlá nẹ́bí wa rẹ̀rìn wa ni sọ́ra àwọn tí ń bẹ nu ilé <laughs> báyìí làwọn náà bí mi kò tó dé àbí ìjọ tán <laughs> torí náà bẹ́ẹ̀ ọba tanra rẹ̀ ló kù pé àwọn ìjà ń lè tiwa àmàlànà anábùwà muhammad sallallahu alayhi wa sallam díẹ̀díẹ̀ tọ́lọ́ láwa náà ké tí à ń gbìyànjú àti lò ó òun ni àwọn ṣé òkọ́ mọ́rù ní ká wá sọ èsì páwa wá ní kò sí ń lè tiwa la wá fẹ́ kẹ́yìn náà rí bẹ́ẹ̀ kò kò rí báwọn bí ọba rí bẹ́ẹ̀ kọ̀ ya gbọ́jà ń lé muhammad sallallahu alayhi wa sallam àmọ́ bò la anabi ti yanjú tiẹ̀ sallallahu alayhi wa sallam bàbá fẹ́ jọ anabuwa muhammad délẹ̀ àfi ká jọ níbẹ̀ wọn náà èyí tí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn ìmọ̀ràn ìmọ̀ràn ní gbogbo ń ta sọ yín àyín lónìí insha allah ta'ala òun ni hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam abu huraira rabi allahu anhu ló gba hadith náà wa wa huwa mukharrajun fi sahih al-imam muslim hadith yìí ń sahih muslim. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا أو إن سخط منها خلقا رضي منها خلقا آخر لا يفرق مؤمن مؤمنه anabi ní mòmìnì kan tọgbọ ló ń gbọ kọgbọdọ bí lọkùnrin mòmìnì lọkùnrin kọgbọdọ bínú mòmìnì lóbìnrin anabi òkè mòmìnì ọkùnrin mòmìnì ọkùnrin síra wọn anabi ní láyé fọrọkù mọmìnún mọmìnàtàn ìyẹn ni pé gbogbo bíi tí mòmìnì ọkùnrin bá ti pàdé pẹ̀lú mòmìnì obìnrin níta nẹ́bí ń sọ ń bẹ̀rù ń dàrẹ́tìlì náà ni pé àzáwójú wọ́n záwòjà ọkọ àtìyàwó bó tilẹ̀ wù kí èdè àìyedè àìgbọ́ra ẹni yé ìjà àbí ntọ́jọ́ bí ọ̀sẹ̀lẹ̀ ànẹ́bí ní kò gbọ́dọ̀ létò kíbinú ẹni ọwá wà nù yàn pé inú rẹ̀ sì ń bí mi inú rẹ̀ sì ń ṣe ni inú rẹ̀ ń bí mi ànábì ní wí bẹ́ẹ̀ o sọlọ́lọ́ àwùsọ̀lọ́ ànábì ní kí lójú orí bẹ́ẹ̀ òun ni píríncípù yìí fọ́múlà tá ànábì wá fún wa nù bọ́lọ̀ bá ní káwa náà ó lè máa lò ó. ìnsákìtà mi ń ha kúlò kọ̀ èyí tó ṣe lónìí tó dùn ọ́ rọ́bìyà mi ń ha kúlò kọ̀ ní àkàr èyí tó ṣe lánàá ńkọ́ tó dùn mọ́ àmọ́ in most cases kí ni máa dalé mùsùlùmí àti ilé míì náà rú àmọ́ mùsùlùmí làwa ń bá sọ̀rọ̀ lónìí òun ni pé yìí tí èèyàn ṣe ọmọ ànábì ádámà ntí a ṣe ọmọ ànábì ádámà tó dùn ún òun ni máa rántí kọ́dà bíi ìrẹ́zà ni yọ́ pa gbogbo dáadáa tó ti tẹni tó ṣàbúrú sí lónìí yìí ṣe yọ́ fẹ́ gbìyànjú àti parẹ́ ànábì ní má gbàrú ẹ̀ láyé sọlọlọhu aleyhi wa sẹlẹm ẹ dákun ẹ jẹ ká mú eléyà píríncípù yóò yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ah! òun náà ló ṣe báyìí wá sọ̀rọ̀ ẹ di tape recorder ọwọ àríwáǹdì kò ríwáǹdì ara rẹ pé àmọ́ o eh, òun náà ní fi máa ṣe báyìí máa rán rẹ létí kọkùnrin ọ̀ràn ara rẹ létí kóbìnrin ó ṣe kí ọ̀ràn rẹ létí ẹnìkan ò ní sẹ̀sẹ̀ pè yín jọ pé ẹja bá yín parí ìjà tẹ́ mà fi parí ẹ̀. àmọ́ lópin ìgbà tó bá ti ṣe pé èyí ti ń dùn wá ohun tó ṣe nísìnyí òun láwa wo kokokokokokoko mọ́ ẹ ilé ò lè gbádùn o. anabuwa muhammadu sallallahu alaihi wa ọlọ́run kọ́ tó gbà tó kọ́ àwa náà ó ní gbogbo ohun tí ọba lè ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ débi ipò pé níbi bá tiẹ̀ ti rí ẹlòmíà ní bá tiẹ̀ ti rí inú kan máa bí mi ni ní mòmìnì sí mòmìnà èyí tó tẹ̀ fi mọ̀ ni pé bọ́ bá ṣe yìí tí ọ̀dà lónìí rántí ijó tún ti ń ṣe ntọ́da ìyẹn ni ọwọ́ àfi ni ò fi para wọn rẹ kò lè máa ṣe yìí tó dáa lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe pé bó ti lè wù kóbìnrin ẹlòmíọ́ lè obìnrin mi burú <laughs> bó tilẹ̀ wù kó burú tó ó ní ó ní njọ́ tó ń rí ti ń dùn mọ́ lára rẹ̀. bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá ní abẹ́ ọ̀nà méjèèjì náà ni o ẹlòmíì ó pe bíi ti bàbá kínní kọ́ kò sóore kan lára rẹ̀ kò sí dùnú kan kọ́dà ńjọ́ tó ń ti délé yìí rí dùnú kẹ́rí <laughs> ẹlòmíì ó wí bẹ́ẹ̀ pé níjọ́ tóun ti délé yìí tóun ti dáṣẹ wọlé yìí kò sádùn àbà ànábì ní òrí bẹ́ẹ̀ sọlọlọ sọlọ èyí tó korò ń lọ fẹ́ mú ọ gbàgbé èyí tó dùn bọ́ba ti wá rí èyí tó korò ń tètè rárá rẹ létí kíni rárá rẹ létí èyí tó dùn bàbá tiẹ̀ wá àzúmù pé bọ́lọ̀ ń ti dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá lóòótọ́ iṣẹ́ ẹbú ọwọ́ ẹlòmíì pọ̀ ju tẹ̀rẹ̀ rẹ̀ lọ. ìyẹn ni pé ntíyàwó ọmọ rí lọ́dọ̀ ọkọ rẹ̀ bọ́lọ̀ ń bá kádàrá tiẹ̀ bẹ́ẹ̀ àwọn ò lè yí kádàrá ìwọ náà ò lè yí. bọ́bá yìí pé ntọ́lọ́ ń tò máwọ ni pé èyí tó ọmọ rí ní dùnnú ó kéré sí èyí tó ọmọ rí kíni tó ọmọ rí ní ìbànújẹ́. bọ́bá alukur'an kẹrí mo tún ti pe la ọ̀pẹ àkíyèsí wa sọ́nà mi. olùwà ni àṣà àǹtakọ̀rọ̀hù ṣẹ́yán wàhúwà kọ́yìrù lakum wà á sá àǹtóhìbù ṣẹ́yán wàhúwà ṣàrù lakum. wàláhù yàlámù wà á tún wàláhù yàlámù. wa antum la ta'lamun bẹ́ẹ̀ náà ni wallahu ya'lam wa antum la ta'lamun. báyìí àwùdù bíláhi bẹ́ẹ̀ náà ṣètò ní rọ̀jìn ẹ ṣeun ṣe kọmọrùdín wọn ni ká ṣe àwùdù torí àyà kùránì lè yíwọn àìkí àyà kan tẹ́lẹ̀ lóòótọ́ àyà yìí nù alukur'an karimu lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wípé asa an takarahu shay'an wa huwa khayrun lakum ẹ̀yin lè rí nǹkan míì kẹ́ wò ó ló sún wọn tọ́ máa nẹ́bí ádámà pé látòkè rẹ̀ délẹ̀ aburú ni wàhùwà khairun lakum ẹ̀ sì lè mọ ó lè jóore gẹ́gẹ́ bó ti jẹ́ pé ńgbà míì wa asa an tuhibbu shay'an wàhùwà sharrun lakum ẹ sì wo nǹkan míì tẹ́yìn owó ńlá káyín pé kọ̀sáburú kan bẹ̀ látòkè délẹ̀ oore ni bẹ́ẹ̀ wàhùwà sharrun lakum. nínú tarjama alimami malik alimami malik bin anas gbogbo wa máa nínú àná nínú biography imaamu malik tọ́lá kọ́lẹ̀ nígbà tọ́lọ̀ ń yọ malik tán bọ́lọ̀ ti fẹ́ ṣe é bàbá rẹ̀ ni wọ́n ní wọ́n ń sọ ìtàn yìí anasi tó bí alimami malik wípé ńjọ tí wọ́n fi ìyá ìmáàmù máàlìkì fún un téèyàn pé bí n bá kọ̀ǹsídà pé a ah, kìíní yìí wù mí lára ẹ̀ ó ní wà láàyè òun ò rí ní biography ìmáàmù máàlìkì ipe téèyàn tiẹ̀ pé tẹ̀mọ̀ pé anabi náà ní sọlọ́lọ́hu àròsọ́lẹ̀m kọ́dà anabi náà ní nǹkan mẹ́rin kẹ̀yìn lè wò ó kó o tó fẹ́ yàwó ó lóun ò rí pé a ah, a ah, kọ́dà bí òníwà ọ̀lẹ́wà sẹ̀mọ̀kẹ́ lomi owó yìí kọ́dà bí ọ̀lẹ́wà òníwà kò sí ní méjèèjì wọ́n lówó lé wọn <laughs> kò ní gbogbo àà ah, àmẹ́sìn bẹ̀ lára ẹ̀ kọ́dà nẹ́bẹ̀lẹ́ yìí ni ọgbà mú tẹ́rìbát yàdáàkà fọ́sùfárù bìdá ti dín ní tẹ́rìbát yàdá bọ́tí bí tá à ń lọ ni pé wọ́n lólóhùn ò rí nǹkan kan tó àtrákì yìí obìnrin yìí sí wọn. kí ló wá dé tó o fẹ́ ọ̀la ayé alukurani yìí lòun rántí ayé yìí wá wá sí wọn lórí pé asa an takrahu shay'an wa huwa khayrun lak ó ní kò sí nǹkan mi tó mú un pé a ah, ńgbà wọn ti ní tó wọn fẹ́ náà nìyí asa an takrahu shay'an wa huwa òun náà ní túmọ̀ ayé yìí fún rẹ o ọwọ́ á ní khayrun ni maliku ibnu anas ẹ dákun ta ni ó mọ̀ pé anas kan gbáyé rí ń gbà wọn nínú èmi rẹ àìmọye anas kìí ṣe anas sọ̀hábì anabi ló bí maliku o <laughs> ọlọ́kàn ló kọ́ jọra wọn ni anas tẹ̀yì sọ̀hábì anas ibnu maliki maliku imamu maliku ibnu àmọ́ wọn ṣe bàbá àtọmọ o ọ̀nà wọn jìnnà síra wọn torí pé máàlíkù tábìrù tábìrì lòun ìyẹn ni pé ẹni tí ọba sọ àhábẹ kan láyé làápẹ ní kíni tábìrù àtàbìrì sẹríkọ́nà jìn káwá pé anẹ́sì ló bí máàlíkù máàlíkù ó sì bá sọ àhábẹ kan láyé yóò sá mọ bàbá tiẹ̀ àmọ́ lọ ní ọjọ́ra wọn mo wá ń sọ pé ní anẹ́sù tó bí alimami malik rahimahu fún rẹ lọ identify pé àyà tó ń ké fúnra àwọn jọ tí wọn mú ìyá ọmọ yìí dé à kẹrù náà nì kí ló gbélé yìí lọ lórí. báwo tiẹ̀ mọ kí ni bàbá yìí rò tó fi wíru tó wì ọ̀kan clear sáwà òun nìkan ní jẹ́ anẹ́sì nínú àwọn táàbì yìí kò gbọ́dọ̀ jóhun nìkan tani ọwà ta lọ mọ kọ́dà nóòtàn nísìnyí pé nkankan ló gbèsè láyé ni nkankan ni ò gbèsè ni èmi ò rí bí wọ́n ti màmá devote péjì kan àbí péjì méjì pé anasi tó bí máàlíkù ni o àmì èèyàn fẹ́ ọkọ ọkàtà ìmáàmù máàlíkì. àṣà àǹtakàràhù ṣẹ́yìn wàhùwà khayru lakum. ìyẹn ni pé bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ ní à ìyàwó tèmi yìí èmi ò rí nǹkan kan tó dáa lára ẹ̀ abọ́kọ tèmi yìí kò sáǹfààní kan lára ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ ńgbà míì ọmọ ànábì ádámẹ́ ń tá a bá kàn rí lọ́wọ́lọ́wọ́ òun ni ó gbà wá lágbé dàkejì ni èèyàn ṣe pé òṣò orí lára ẹ̀ nìkan rárá kò sáǹfààní kan lára ẹ̀ bọ́bá tiẹ̀ wá àti àṣẹ ọbẹ̀ náà àkùrá ni bọ́ sọ̀rọ̀ lọ́nà ibòmíì bọ́ba yìí pé ìtọ́lọ̀ ń ká dàrá mọ́ ọ̀nà àṣà àǹtẹ̀kàrà hù ṣe é án wọ́n hùwà ká irun lakùn kódò ò lè bẹ́ lọ́hùn. wípé wọ́n ọlọ́run ọba wọ́n ní wọ́n náà ló wí báyìí wọ́n náà kí áyà yìí. ọkùnrin yìí ò ṣe nǹkan kan tó dùn mọ́ mi àmọ́ wọ́n ọlọ́run ọba jẹ́ ọ́ padà jẹ́ òòrè fún mi bẹ́ lọ́hùn bẹ́ẹ̀. bọ́ba yìí pọ́bìnrin náà lọ́jà dánwò fún wọ́n náà bẹ́ẹ̀ wọ́n náà bẹ́ lọ́hùn bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀. bàbá wa ń sọ̀rọ̀ al-usra ìdílé mọ̀lẹ́bí ntí ìpìlẹ̀ ìdílé òun náà ni kárí ọkọ káfí rí kíni kárí ìyàwó bọ́lọ̀ ń bá wa tún ṣèkẹ́ rẹ̀ á máa wá rí àwọn ọmọ àwọn agi ìkìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìdílé náà nì kọ̀sọ́dúnà tí ìdílé fi lè dáa àfi káwọn mẹ́tẹ̀ẹ̀ta yọ dáa bídìlé ọba sì dáa inú kó ipá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí abọ́kan àbí méjì nínú wọn náà ni ọ̀dá ìtumọ̀ ẹ̀ náà nù àmọ́ ká níbi títí bẹ̀rẹ̀ òun ni ọkọ àti ìyàwó sẹ́rà kọ́kọ́ bíi tí àdánwò tí máa ṣẹlẹ̀ pàtàkì jùlọ tí ò yẹ ká rí láwùjọ mùsùlùmí tá a sì ń rí lọ́pọ̀lọpọ̀ òun ni pé akọ́kọ́ sì gbọ́ kí ni ń jẹ́ ọkọ kí ni ń jẹ́ ìyàwó ó è nínú àwùjọ tá a tún gbé oríṣiríṣi àwòrán èyí tí à ń wò nú fíìmù <laughs> èyí tá à ń kà nú ìwé èyí tí wọ́n ń wí fún wa létí pé báyìí ní rí lu bìkan ó ti wá gbé ọ̀pọ̀lọpọ̀ àwòrán ẹ́ ntí ń jọkọ àti ntí ń jẹ́ kínní àti ntí ń jẹ́ ìyàwó. sheikh omarudin ntẹ́lòmíì tí ọmọ báyàwó rẹ̀ jà sí tí ò tí ì rí bẹ́ẹ̀ wọ yóò tí ì jẹ́yàwó òun ni ajáta kan ti ń wò lórí tẹlifíṣàn àwòrán òun ni ọ máa wá fi tọ́ba délé àwòrán tí ń wò òun ni ọ máa wá wò pé èsì tí wò ó rí bíi <laughs> ẹ̀hìn tó ọ̀ smart ẹ̀sìn òun torí pé ní tí òun gbọ́yé ní ìyàwó nù bẹ́ẹ̀ lórí lára obìnrin náà ń gbà ní àti sì gbọ́ lọ́pọ̀lọpọ̀ kí ni kọ́nsẹ́pì pé èèyàn ń jẹ́ ọkọ fún obìnrin kí ni concept pé yẹn ń jẹ́ ìyàwó fún ọkùnrin àwa mùsùlùmí àníìdí àti máa wo ọ̀tún wò sí kó e pé nínú fíìmù fíìmù lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń júwe pé bọ́kọ ti gbọ́dọ̀ ti gbọ́dọ̀ rí ni bíyàwó ti gbọ́dọ̀ rí ni ìdílé lọ́kọláya bí wọ́n ti gbọ́dọ̀ rí ni bí ọba ti wá bá bẹ́ẹ̀ ń dilé tiẹ̀ àdánwò èsì tó mọ mùsùlùmí ọ̀lọ́ nú alukur'an kẹrìm bọ́ bá ma pé wọn ó ké fún ọ nínú sórọ́tù rom awudu bilahi mina shaitan rajim bisimilahi rahman rahim wamin ayatihi an kọlakọlakun min anfusikun azuwaja litaskunu ilayha ala alẹ́ kun. mawaddatan wa rahmatan inna fi dhalika la ayatin li qawmin yatafakkaru. bí yẹn bá fẹ́ gbọ́ kí ni kọ́nsẹ́pìtì lọ́kọ̀láyà balùkùránì ti júwe ẹ̀ kọ́dà bó ṣe pa àyà yìí nìkan lọ́gbọ́yé ó tó. olúwa ní ẹ̀kan rò pé ọkùnrin kan ń pàdé obìnrin ń fẹ́ra wọn ẹ mọ̀ pé mi ọlọ́run fi sàmì ni wà mí àyà tì yí. olùwọ́ba nínú àwọn àmì àwọn ọlọ́run àǹkọ́lẹ̀kọ̀lẹ́kùn mí àǹfọ̀sẹ̀kùn àzùwàjà. òun la fi dá fún yín kó ṣe pé àwọn tẹ́ fẹ́ra yín lọ́kọ níyàwó kọjá pé mí àǹfọ̀sẹ̀kùn àzùwàjà bólúwa bá tó bẹ́ẹ̀ pé bẹ́yàn bá níyàwó tọ́jọ́ mi èèyàn àlìjẹ̀nú ni kọ́ lọ tí wọ́n ń yí nature tí wọ́n padà gbogbo ẹni tí ń súnmọ́ ẹranko kọjọ́ mi èèyàn máa o torúpọ̀ lọ́wọ́ bá ní men and kún àní bá fẹ́ra yín kó ṣe pé èèyàn bíi tiyín náà lẹ́ẹ̀ máa fẹ́ olúwa ni a wá ṣe yín ibi tá à ń lọ nu àzùwájá jamu'u zawju lédè Lárúbáwá azuwaju plural kíni singular rẹ̀ zawju kíni wọ́n ń pè ní zawju lédè Lárúbáwá ìtumọ̀ zawju òun ní nǹkan méjì tí a máa pè nǹkan ní kíni ní nǹkan méjì tó ṣe pé bí a bá rí ọ̀kan nu méjèèjì yìí èkejì ò pé àbábùkù bá a òun ni bẹ́ẹ̀ bàbá túmọ̀ záwùjù lápèjúwe nísìnyí lédi òyìnbó tí ó tètè yé ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé àwọn eléyìnbó ní a pair of shoe a a pair of shoe a pair ń ni ní bàtà mélòó nù ṣé bàtà kẹrùn-ún bẹ́ẹ̀ bó bá ní a pair of shoe èlé bó pe lóòótọ́ àmọ́tòmọ́ rẹ̀ jẹ́ ni bàtà méjì bó ti orílẹ̀-èdè lárúbáwá nù gbogbo ní lárúbáwá bá ní záwùjú ìyẹn ni pé nǹkan méjì àmọ́ àmọ́ lò ó bí nǹkan kíni bí nǹkan ẹ̀yọ̀ kan. ẹ yá wo látara àpẹẹrẹ bàtà méjì tí mo mú wá fún wa yìí kí ni jẹ́ bàtà méjì bàtà ọ̀tún àti bàtà òsì bóòlì ọba ti rí irú rẹ̀ ò sí láàrin wa yìí alihamudulilayi àmọ́kárẹ́ nìkan kọ́ wọlé nísìnyí kó o pé ọwọ́ bàtà méjì o àmẹ́sì ọ̀tún náà méjèèjì ó sì ń wọ ọbẹ̀ bọ̀ láti ilé rẹ̀ wọ́n sì fi fún un pé bàtà ẹsẹ̀ ọ̀tún méjì ni ẹ̀wọ̀ àpẹtẹni tí ọ̀mà tó sì wọ̀ bọ́bá tiẹ̀ sí wọ̀ kò ní rìnrìn kọ́bọ̀dọ̀ rìnrìn kílò kan tí ó fi mọ̀ pé à èyí ṣe wọn èèwọ̀ báyìí àbẹ̀yàn kó bá ta ẹsẹ̀ kan náà méjì ni wọ́n á wọ̀ bọ̀ èsì pé kò wọ bàtà méjì ó fi bàtà sẹ́sẹ̀ kan ó sì fi sí ẹsẹ̀ kejì náà àmọ́ tí a fẹ́ lò ń bi a pair of ó ti ṣe ni ó ti miss òun ni mo fi yà lọ bẹ̀ lẹ́ẹ̀kan pé ní gbogbo rẹ̀ ẹran tí ń bá ń pé. èyí ṣe tẹ ẹjọkùnrin ọmọ afiọkùnrin ó ti kú léèyàn èyí ṣe tẹ ẹjọbìnrin ọmọ afẹ obìnrin òun ni ọ̀kan náà àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ́sọ̀rọ̀ yìí pé ńgbà bá wá dálẹ̀ tá a tún sà ẹnìkan wa dé wà ní human rights òun ni kakọ ọmọ fe akọ kabo ọmọ fe abo ó sì ní human rights interview fún ọ ni human rights ẹni tí enjoy human rights must remain a human being. bẹ́ẹ̀ wọ́n gba ẹ̀tọ́ kí ló pé ẹ̀tọ́ ọmọ èèyàn ọgbọ́dọ̀ remain ní kíni lọ́mọ èèyàn ètí ń dọ́mọ èèyàn láti jọ́ ọlọ́run ti dọ́mọ èèyàn látàyè bàbá ńlá wa nẹ́bí adam ọmọ èèyàn rí i pé ìfẹ́ra wọ́n gbọ́dọ̀ jẹ́ láàrin ọkùnrin àtobìnrin àmọ́ njẹ́ bá ti di pé ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin ẹwọ́ kan mí sọ́ra yín èyí wò sí nínú tán mí yẹn bẹ́ẹ̀ bá sì ti jẹ́ human being kọ́ má béèrè kí ni kọ́ má béèrè human right lórí ọ̀rọ̀ azawudu là ń sọ káfí gbọ́ yé alukurani ló ti kọ́ wa lélẹ́yìí alukurani júwe fún wa ká fi mọ̀ pé àṣebọ́lọ̀ ń ti fẹ́ kárí lọ́kọ láyà òun ni ká máa kọ́mplimẹ́ǹtì ara wa ìyẹn ni pé ká máa ṣe kíni ká máa pé ara wa ibà ń gbọ́ tàn táwọn ṣe kọ́ mọ́rù ń kà fún wa pé bóòlù ìyá ńlá wa àti ìyá bàbá ńlá wa rí bàbá ńlá wa ádámù aleyhi sàlámù. ọlọ́run tó nú inú agbára ọlọ́run tí ò lálà ńgbà ọlọ́run dá nẹ́bí adámàtá bọ́bá ẹ̀kọ́ fẹ́ máa fa àwa àrọ́mọdọ́mọ yọ látara nẹ́bí adámàtí ò nídìí kóbìnrin ọ pẹ̀lú rẹ̀ olúwa lè ni àmọ́ ẹ̀kọ́ ńlá tí ńbẹ́ńbẹ́ ni ẹ̀fọn ha ànábì ádámà náà lọ́lọ́run ti yọ. àmọ́ èyí tí wọ́n ń gbé sí wa lórí tọ́pọ̀lọpọ̀ ń wo nù fíìmù tí ń kà nù òwe lónìí ni pé gender equality làwọn ń pè gender equality èyí ò ní ọmọ wa bí n tá ń pè ní competition alimunafasa alimusabakọ. Al àwa ń rí ọkọ àtìyàwó lónìí ní rí ẹni tí ń sáré ìje ò ní jù èmi náà ìwọ náà ò ní èmi ò jù ọ ìwọ ò jù ntọ́ da ọ̀pọ̀lọpọ̀ léwu nù. bó bá yẹ pé a dúró lórí àzùwájá bólúwàtí ní min ayati hi ankọ́nakọ́nakum min anfusikum àzùwájá ọ̀pọ̀lọpọ̀ ń tí à ń gbọ́ ti ń da léru ọ̀pọ̀lọpọ̀ lé àti ilé mùsùlùmí àtòmíì kò bá ti ṣe ń bẹ̀. lápèjúwe kò èmi ẹ bú ẹgbẹ́ kan nìkan o bó ti wà lọ́dọ̀ àwọn àgbàlagbà ní bó ti wà ní líìkì bẹ́ẹ̀ lọ́wọ́ àníkíní lọ́wọ́ bí ń ti ń bẹ lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ ni ń bẹ lọ́wọ́ obìnrin obìnrin tí ọkọ fẹ́ sílé wọ́n sì níbi tí wọ́n ń sùn tí wọ́n ń jí kọ́dọ̀ míì kọjá ibi tí wọ́n ń sùn tí wọ́n ń jí àyè tó gbà á ẹni ọkọ lé tó fẹ́ tiẹ̀ yàrá mẹ́ta mẹ́rin márùn-ún ó ní àgbàlá kò sí ní tí ó fẹ́ ṣe nínú ilé yìí táyé ọgbà á ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí bọ́ bá ti wá tún rí tọrọ kọ́bọ̀ yóò jọra lẹ̀mí ọmọ wa ilẹ̀ mi bí ó ti ṣe kíni bí ó ti lọ ra ẹ wà á mọ béèrè pé yóò kó jáde kó ń bì ní. nítorí pé a ti sì gbọ́ pé àwọn èèyàn náà máa sọ fún un pé màmá gbára lọ́kùnrin kan ọmọ lè o lè fẹ́ yàwó méjì ó ti ọ̀tá nísìnyí. ọ̀pọ̀lọpọ̀ kọ́dà bí wọ́n wà ní pòsíṣàn pé ní tọrọkọ́bọ̀ yìí kọ́dà ẹlòmíín bí tó burú dé kọ́dà báwọn ọmọ rẹ̀ ọ̀bá rí skul fíìsì san ẹ lọ bá bàbá yín náà ni bí ọ̀bá rówó lé kéwù san ẹ lọ ṣe kí ni kì í ṣe kí bàbá yìí sáhùn o àmọ́ lọ́hùn òpin ọ̀pọ̀ sí lọ́dọ̀ tó bẹ́ẹ̀ òun sì ń tọ́jú owó sọ́dọ̀ àwọn tí ń tọ́jú ẹ̀ sí yọ́ọ́ra lẹ̀ yọ yọ búlọ́ọ̀kù yọ kọ́lé torí kẹnẹ kò sí ti farú yíwọn ju pé ìwọ ò ní jù mí bẹ́ẹ̀mi náà ò ti ṣe kínní bẹ́ẹ̀mi náà ò ti ní jù ọ́ ǹjẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run pe tọkọ-tìyàwó. mo ní bàbá sọ sẹ́gbẹ́ ọ̀tún a máa sọ sẹ́gbẹ́ àlàáfíà náà àwọn ọkùnrin náà ń kọ́ bàbá wa róbìnrin tó gbọ́ tọgbà tọgbọtọ lọhùn pé a ìmọ̀ pé bó ti rí ni ibẹ̀ lọkùnrin mi ò wá dúró sí pé ó kó sí ń lọ́wọ́ ó ṣe kí ni ó kó sí mi lọ́wọ́ oríṣiríṣi ète oríṣiríṣi irọ́ tó pé ní gbọ́dọ̀ rí tọrọ kọ́bọ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ nígbà òun ni ọlọ́pàá ó mú mọ́tò rẹ̀ ìgbà òun ní kọ́dà láńlọ́ọ̀dù bíṣọ́ọ̀fù mi lónìí ọlá fi kí n sanwó kò sí nítorí nǹkan kan ju pé ti gbúrò kíni ó ti gbúrò owó kankan lọ́wọ́ ìyàwó rẹ̀ ṣé bọ́lọ̀ ti ní wọnú ose nù. kọ́dà bí ó burú dé nínú tàjí èsè tàn àròsọ ti wọ́n ní àwọn olè wálé kan wọ́n wá ṣiṣẹ́ bí wọn tí wọ́n máa ṣe. obìnrin yìí nìkan ni wọ́n bá ń lé ó sì kó àjọ ọdájọ ọ̀kájọ ní àná wọ́n wá ká a mọ́ ní òní wọn ò bọ́kọ rẹ̀ ńlé pé owó àjọ òní la wá wá má sì wulẹ̀ dààmú ara wa má fẹ́ mí rẹ̀ ṣòfò wọlé o gbé jáde ah, ó sì wọlé ó gbé jáde lóòótọ́. wọn làwọn bíi mẹ́ta mẹ́rin ni wọ́n wá kì í ṣe nìkan wọ́n da ẹ̀ mọ̀gbẹ́ wọ́n da nǹkan bójú. wọ́n wá ń ṣe tán tí wọ́n ń lọ. èrò kan wá wá sórí obìnrin yìí náà ṣe mọ̀ pé ọlọ́lọ́mọ yẹjọ́ tẹ dájọ́ yìí tó ti ṣe wàhálà ṣe wàhálà ó sì ní ní nítorí ẹ̀ dá. ẹnìkan wá dé láàrin òru kan ọ̀sán kan ọ̀pálẹ̀ gbogbo ẹ̀ má. pé a kọ́dà bó ṣe pé odó yìí lòun lè kán mọ́kàn ẹni ní gbówó yìí lọ lásán ní ọlọ́run wa ní àwọn yòókù ti jáde ọ̀kan confidence bóun débi pé kò tiẹ̀ kánjú òun tún rìn rẹgbẹrẹgbẹ ní wọn ní bóbìnrin yìí ti mú ọmọ odó ti ń bẹ̀lẹ́ egun kan nù ọjà sálìkìyàmà náà kígbe pé à báyìí kan lódó wọn wá lé wọn wá ṣe báyìí ni o ní short nígbà wọn ò sì ju ẹni wọn kan dómọ lórí ọkọ rẹ. ṣé irú yìí náà láàpẹ bíyàwó bá ní lọ́wọ́ máa nà á hàn ọkọ yìí sírú ọkọ tí islam wí nù. àtọ́hún náà ni ńgbọ́ ti rí i pé ìyàwó <laughs> Eh? wọ́n tún jọ wá wá ìfẹ́sọ̀ ló tó di ṣẹlẹ̀ ni o kì í sọ̀rọ̀ àlọ́ o torí náà ẹgbẹ́ méjèèjì ni àfi kí ọkọ orí bá ṣe àkàyà yìí délẹ̀ kó wu bọ́lọ̀ ti fi sí kíni orí sọkọ rẹ̀ olúwa ní lìtẹ́sìkò nù ilẹ̀ ìhà tẹ̀yìn obìnrin nù lìtẹ́sìkò nù ilẹ̀ ìhà. olúwa ní kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ pé e bá tó gbà yẹ ó níyàwó kó níyàwó bó bá tó gbà yẹ kéèyàn lọ́kọ kọ́ lọ́kọ olúwa ní afikíni àfi sákànù síbẹ̀ gbogbo ẹni ọlọ́run bá ní kó ríyàwó tiẹ̀ ẹ̀ ní sẹ̀sẹ̀ béèrè ẹ̀yin lẹ́yìn máa tara yín láyé kẹ́nẹ́gbẹ́ ah, àmọ́ máa yín ti má rí o <laughs> ah, nígbà ti ra ní. <laughs> láàárọ̀ ẹ̀kú àtàkà ọwọ́ <laughs> á di pé òun rẹ̀ nìkan kọ́nà bó ṣe àmàlàdí ọ̀lẹ́ran náà ni àmọ́ yóò fi balẹ̀ àyà jẹ́ láàárọ̀ tó kò lé wà láyé rí lójú ẹ̀ fúnra yín lẹ́ẹ̀ mọ̀ pé ha kó wa ò ṣe má rí láìpẹ́ yìí àmọ́ gbogbo ẹni tí àyà yìí ọ̀gá ti fẹ́ lára ẹ̀ kọ́dà ẹ̀ máa tún wípé ṣe mi rí <laughs> ẹ kò sí sákànù ń bẹ̀ ni kò sí kíni ìyàwó ń bẹ lé àmàlè tẹ́síkù nù ilé haùsì ń bẹ̀ wọn ò gbọ́ ayà yé fàyàbalẹ̀ òsì ẹsẹ̀ ń sákànù sákànù tẹ̀ ń wí. <laughs> ìdí lárúbáwá sẹ́ẹ̀mà bẹ́ẹ̀ bá lọ lé kí ó yọ ọmọ kan pé kíníkan ní sùkún lárúbáwá máa wọra wọn o kí ni tó máa sùkún nù ni pé ọ̀dàkẹ́wọ́ ọ̀rọ̀ lárúbáwá fi haraka tẹ̀mọ haraka ìyẹn ni pé fatia kẹsìrọ ni pé òun ọmọ múvù àmọ́ bí wọ́n bá pè gẹ́gẹ́gẹ́ni sákínù ẹ̀ <laughs> ẹ́ rẹ̀ sì balẹ̀ olúwa ní ìdílé tí wọ́n bá rí bóun ti fẹ́ kẹ́ ẹ rí wàmí ayatihi ankọ̀lákọ̀lákùn min anfusikum azwaja litaskunu sákànù gbọdọ̀ wà ń bẹ̀ gbogbo bí ìdílé tí sákànù bá ti miss àdánwò ni ẹ̀yin obìnrin lélẹ́yìí wá bá wí púpọ̀ kí ni ẹjẹ́ awo ẹni ọlọ́run fa alukur'an kẹrí ìmọ̀ràn anabuwa muhammad sallallahu alaihi wa sallam káfí gbàgbọ́ yìí bọ́lọ̀ ti fẹ́ kẹ́yìn ìyá wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa bọ́lọ̀ ti fẹ́ kẹ́ rí lọ́dẹ̀dẹ̀ ọkọ yín. anabiwa muhammad sallallahu alayhi wa sallam njọ ta anabi rí n tí ò rí rí gẹ́gẹ́ bí ọmọ nìyàn ẹ̀rú bá a enikan gaari Hira kọ̀gbọ́n náà tẹ̀rí ipe ẹnìkan wà ń bì kan ẹnìkan wá wá tí ọjọ́ kọjọ́ ẹni òun rí ń ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ tí ń jáde lẹ́nu gbogbo èèyàn ìyẹn ni pé naturally ẹ̀rú ṣe gíní ẹ̀rú bà nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ sákànù ń bẹ ní sákànù ṣe gíní ń bẹ ní fànẹ́bì sallallahu alayhi wa sallam lìtẹ́sìkò ní ìlíya kí ló fà nẹ́bì ní confidence àti irunjú gbogbo ń tọ́ sẹlẹ̀ ní gáró ìrà tálọ́wárò fún ṣe kàdíjà ṣéèkù wọ́n gbá ẹlòmíì lójú ń ta inú rẹ̀ ń bàjẹ́ ń sunkún bàbá wa fẹ́ wọlé rẹ̀ yóò wà nù ẹ́ yóò sojú òfurú torí pé ẹni tí ń bẹ́ lé bọ́bá fi dé torí pé nǹkan bẹ́ẹ̀ á díẹ̀díẹ̀ ní pọ̀ wọn ò ní gbá yín yóò wà á kàn kún yóò wà ìbànújẹ́ yóò wà á pa ìbànújẹ́ yóò mọ̀ wá rẹ́rìn akọ èyí kò lè gbé bá ń wọlé yóò kàkún ni. síbi ìyá ńlá wa ti rí fànẹ́bì nù sọlọlọ sọlọ ni ìyá ńlá wa rí ìtàn ní sẹ́yìn náà máa gbọ́ ànẹ́bí wa délé kàdí ànẹ́bí sọ̀sọ́lá mọ̀ pé àdìjá lágbára kẹ́ńdì kẹ́ <laughs> àbí ọkọ síyàwó nẹ́tọ́rálì ìyàwó ní ọmọ òpin èyí fún bàbá kìnnìkan wọn bá rí ní tá a ṣe sí kìnnìkan àmọ́ ẹni ọlọ́run bá ní kí sákànù ọ wà nílé rẹ̀ kódò ó ní confidence pé wá báyìí wọ́n mọ̀ sí fún mi ń ta lónìí. gbogbo bó ti lè wù kó ń fèsì difficulty tó ń ta ẹ̀mí rí ọmọ sọ fún ọ pé níta yìí náà ni ọmọ mi bá ti délé ọba ni mí. kí n tó tó rántí wàhálà ìgboro èkó yìí àfi fi tó jáde. <laughs> gbogbo ẹni tí lébàyè ọba tí ì sí ọlọ́run jọ wà ń bẹ́ẹ̀ alukurani ló wí bẹ́ẹ̀ o olùwà ni ẹ mọ́kẹ́rù pé ẹ kàn fẹ́ra yín àwa ní purpose wà mí àyà ti hì nínú àmì àwọn ọlọ́run ni àǹtọ́nà ọ̀lẹ́kùn mí àǹfọ̀sẹ̀kùn àtúwàjà òun dá àwọn yín pé wọ́n jáde látara ara yín èèyàn bí yín lè sẹ́sìkò nù ilẹ̀ ìhà kẹrí peace ẹ̀rí tranquility ẹ̀rí fọkànbalẹ̀ ìbalẹ̀ àyà wọ́n gbọ́dọ̀ wá nù ilé inú ilé mùsùlùmí níbi tó le dé níbòmíì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ọlọ́run bá báyà wọ́n fẹ́ ọlọ́run fẹ́ fi wọ́n mọ̀nà tí wọ́n ń rojú ẹnu wọn fún ìmáàmù àbífàfà ẹ gbọ́n tí ó lẹ́nu. sẹ́ni tó sọ ẹlòmíì di ńlọ mutí ńlá ń pẹ́ ní bíá palọ̀ di nkankan ni pé ilé ọkọ̀ ọkọ̀ sí sákànù ńlẹ̀. yọ wá pẹ́ńta nígbà tí èèyàn bá lọ bí iṣẹ́ látàárọ̀ tó kúlóòsì ní three thousand àbí four yọ wà á máa délé ní nine ẹ torí pé ní ìpínwín ìpàdé ẹ̀ bọ́bá bọ́bá wọlé yóò ti máa wá retí pé òun ọmọ pé olórí ibú òun náà mọ pé òdìdúgbòlòsì rẹ̀ bá sùn kóun tó wọlé àti olórí ibú àti olòsì nínú ilé kan náà sọ̀tún kó rí ibú rẹ̀ ní ìpàdé ẹ̀ òun náà pé olòsì rẹ̀ mo rò pé ó ti sùn ní ọ̀rọ̀ rẹ̀dẹ̀rẹ̀ data gbọ́dọ̀ gúrò nílé mùsùlùmí àmọ́ kí ni kí ni kí root cause gbogbo nǹkan yìí òun ni this element omis litaskunu ilayha ẹ dákun gbogbo pàtàkì jùlọ olúwa ló wí bẹ́ẹ̀ o pé a fẹ́ kí àwọn obìnrin mùsùlùmí kí wọ́n jẹ́ kí ni sákànù bí ọba wa yọ pé bóun ní ti jẹ́ sákànù a fi gbésí ayé ìyá ńlá wa khadija júwe fún ọ rọ̀dí allahu ta'ala anha ntí a ẹ ẹ a allahu akbar ìyá ńlá wa khadija wọn nínú síra nígbà tá nẹ́bí wa kótóró ah, nígbà tá nẹ́bí òrírú ẹ̀mí làdíjọ́ òrírú ẹ̀mí <laughs> òun náà rírò ẹ̀ rí <laughs> àmì ẹ̀wọ̀ obìnrin rere kí ni sọ fún ànábì ìjọ náà òun ọ̀ máa sọ pé ah, irúgbó lẹ́wà rìn lọ ẹ má má kó bẹ́ẹ̀ mi nítòbìnrin mi ọkọ̀ wínú ẹ̀yin lẹ́ mọ́ rẹ̀ òsì tẹ́ gbáyé ta ló ní ẹ̀yin náà lọ bí ntí ya ńlá wa kàdé ìjàtọ̀ jẹ́ sákànù fọ́kọ́ tiẹ̀ gà á lópin ìgbà tó ọba wà nù níyẹn mi rẹ̀ ọba lẹ̀ sẹ́ ìwà ìwà ìwà sọ ntí nu ànábì òfin máa dùn fún sallallahu alaihi wasallam ìyá ńlá wa kàdíjà wa ń sọ pé à òun ọ̀ máa ń tọ́ o àmárù rẹ̀ kí ọlọ́run ọ̀fà burúkú <laughs> ìwọ ara nẹ́bì létí ìwọ tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ìwọ tó ọmọ ẹsẹ̀ nǹkan báyìí ọlọ́run ò lè fa borí kan irú wọ̀nyí. ẹ dákun sí kéèyàn tiẹ̀ tó rí kọ́nàbọ́jà rẹ̀ náà ní sẹ́yìn ẹ àwọn medical doctors á ní ọ̀rọ̀ rí gẹ́ àti ìgbín ẹ̀bó lápè ìgbín ìníran kan dáadáa fẹ́mi aláàárẹ̀ ìdajì ìwòsàn ni àmọ́ tí wọ́n bá ti lọ ara àdáàbò ló ká yà lọ bẹ̀ ọlọ́ni ọmọ lọ ká láàrẹ̀ lọ síbítù máa ń tọ́ sọ lẹ́nu nígbèyàn bá wá lọ bá láàrẹ̀ lọ síbítù tí wọ́n ti á ní ti ń ṣe yín ni irun tó ṣe bàbá <laughs> bí mùsùlùmí ọgbẹ́ kan ṣẹ̀rí àwọn lọ já láàrẹ̀ kó fi fún níyànjú dáadáa ní o ọ̀sàdúrà fún gbà ìfarabalẹ̀ kí ni yóò lè tó báyìí ọlọ́run wẹ̀ àmọ́ pé ẹ́ ìmọ̀gbẹ́ ní sẹ́yìn nìyí irú ẹ̀ ló ṣe yóò ti pa aláàárẹ̀ kí kó tó dé dákun nẹ́tírọ́lì ẹ̀mí yẹn ọ́ balẹ̀ àbí ò ní balẹ̀ níta nẹ́bí náà mọ̀ ní amóhùn ní wọn rán létí nígbà yálà wa kàdíjà rí pé kíní yé débi tí mo fẹ́ kó dé ọba tó ń ronú olóhùn ní kọ́sìn kan wàrọ̀kọ̀tún ẹ̀bùnà náà ò falẹ̀ ẹ̀jẹ̀ á lọ ọdún ẹ̀ ó ní mọ̀ ń parọ́ àwọn tí ẹ wí òun tí ó ti máa ka àwọn tí ra àwọn ẹjọ́ bóyá lọ ní ìpínkọ́ máa ibi ọlọ́run sì wá lọ́nà wà nù. wárọ́pọ̀ ni wọ́n ń sọ fún àmẹ́bí pé ntọ́ ọlọ́wọ́ àbọ̀ yìí bọ́bá ike bó ti wí ni ọkàn ẹ balẹ̀ ìdí wa bá wà nẹ́bí ọlọ́run. wárọ́pọ̀ ló nà ó fálẹ̀ tàbí tí kàdí ìjà máa nẹ́bí lọ ọ̀dọ́ ẹ̀ ẹni kan wí báwò. ǹjẹ́ gbogbo obìnrin tí ọba ti rí báyìí ó ti dobìnrin rere ọ̀tẹ̀lé ìlànà alukur'an kẹrin ọlọ́nkọ́ mọ́tà àjẹ́ ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ fún yín o tọ́ àyàkẹ́ yìí náà ni o wàjá àlàbẹ́yìnà kún màwá dátà wàjá àlàbẹ́yìnà kún olúwa ni àwa fi ìfẹ́ àfi sáàrin yín eléyìí àtọkùnrin àtobìnrin ló kó sínú. No sẹ́rí gbogbo bàbá tan rẹ̀ ni ló kù ibi tí ẹ́límẹ́ǹtì mà wá dà ọ̀ bá ti sí ilé náà lè tò kí ni tó máa mà wá dà ìfẹ́ tó dénú àwọn àfọ̀nlógà ni mà wá dà ju màhábà lọ èyí lè fẹ́ràn ọ̀rẹ́ rẹ̀ náà ya ọ̀rẹ́ mi ni ẹ kò rí òsùn mi ni èyí lè fẹ́ràn ẹni wọ́n jọ bí yàn lábúrú yàn àmọ́ wo lẹ́wù ìfẹ́ tọ́lọ̀ ní kò ní síyàwó ẹ̀ wo lẹ́wù ìfẹ́ tọ́lọ̀ ní kò ní sí gíní kò ní sọ́kọ̀ ẹ̀ ọlọ́run tó mọ̀ ọ̀rọ̀ sọ ńgbà ọlọ́run ó express ẹ̀ ó ní wàjá alábẹ́yìnà kún mawadatan ìyẹn ni pé ọ ju lẹ́wù ìfẹ́ pé muslim brother sí muslim sister lọ ọ gbọ́dọ̀ ju ìfẹ́ pé ní àjọ ń gbàdúgbò lọ àjọjọ́ máa lú lọ inú tolúwa fẹ́ kọ́ wà láàrin lọ́kọ-láyà nídìílé alukurani ló wí o mawadata bẹ́lẹ̀ yìí bá ti kó inú ìdílé tiyín ẹ̀wá bí ó ti padà torí kò sí déyàn lè ṣe ṣe kọ́mọ́ tí ọba sì fẹ́ oore ọmọ tún máa mú ni èyí ò rí obìnrin mi lé mi ẹ ẹ ẹ ẹ ẹ gbọ́lọ̀ tóbi pé a ah, ah, kọ́lọ́hún ó ti ṣerú irú eléyìí tèmi nínú ìjólóòtọ́ ìfẹ́ràn ọkọ ẹ̀ ìfaralẹ̀ ìgbọ́rọ̀ ìtẹ̀lé àti ọlọ́run látara ọkọ láti ṣe fẹ́ rẹ̀ àmúgbàdé ọba ti sí kíni mbẹ tí ọba ti sí mà wá dà bẹ́ẹ̀ yóò máa túmọ̀ nǹkan míì lọ́dọ̀ ẹnì kejì ni bọ́bá rí bẹ́ẹ̀ nínú híya ọkùnrin náà kò sí bó ti lè wù kọ́kùnrin ó ṣe tó fóbìnrin míì sẹ́ríkì ọba ti fẹ́ràn ẹ̀ kò sí nǹkan mi gbogbo ọ̀n forí ṣe ọ̀n fọrùn ṣe wọn wọn máa kékeré kékeré ni àmọ́ wọ́n bá yìí pé màá wá da mbẹ́mbẹ́ bọ́ bá máa ń kínkín ní yọ bàbàrà lójú ẹ̀ ibi láti pàkíyèsí wa ẹ̀mẹ́jẹ̀ á sì sílámù gbọ́ àwa kí ọmọbìnrin kan mẹ́lẹ̀ fẹ́ ní tọ́ sá fẹ́ náà nù hmm? ẹni tó sá sí kí ni èmi àtàwọn bàbá rẹ̀ àtijọ́ àti àtisepọ̀ ti pẹ́ a sì fẹ́ máa dá mọ̀lẹ́bí yìí pọ̀ ẹ má ṣe ìsìlámù gbọ́ yìí o tí ọmọbìnrin yìí ọba ti nífẹ̀ẹ́ ẹni ẹ̀fẹ́ tú láti ẹ̀fẹ́ ẹ̀wọ́n náà rèé òun ni kọ́dà nẹ́bù Muhammad sọ̀sọ́lọ̀ ń fi ní bọ́bìnrin bá ń tijú dépò pé kò lè yanu sọ fún yín pé a ah, ǹfẹ́ àbí mo fẹ́ wọ́n là nẹ́bi ní bọ́bá dákẹ́ sùkúùtù ha jàwáàbù ha àwọn àlùfọ́ onífíkì oníṣẹ̀rí àwa ni nínú ìtumọ̀ yìí náà ni wọ́n ti sẹ̀ǹbáàtù rẹ̀ pé ọmọ tóun náà bá wá ti dúdú òun lè sọ pé nfẹ́ ńkọ́ wọ́n lè wọ àwọn nǹkan míì tí ó jà á mọ̀ wọ́n ní bí n bá ń sunwọ́ àwọn ẹkún kan irú gíní irú àwọn ẹkún ẹkún dùnú yàtọ̀ fẹ́ kún kọ̀tẹ́ lọ́rùn gbogbo eléyìí fi ń yé wa pé emeja mẹ́jà ẹlòmíì ọtí ẹ̀ mọ́ wá kí àdìsí ànábì yọ tu síbi tí ọlọ́run àtànábì ọ̀ràn ẹ̀ sọ́dàpọ̀ tún jàríyà tún wọ́n ní wọ́n á ní <laughs> sẹ́wọ̀n pé sọ́dàpọ̀ tún jàríyà nítumọ̀ ńgbà nìkan ó tu ní ìmọ̀ báwọn tí máa tu ní sọ́dàkọ́tù tún torí mi béèrè mo pé ní ìyàwó sàrà ìyàwó sàrà ìmọ̀ bóyá wà yìí. <laughs> ẹjẹ parẹ́ àmọ́ ń bẹ ń bẹ láwọn ìlú tó pọ̀ mo ní mo mọ̀ pé ládá làwọn èèyàn fẹ́ gbà tí wọ́n fi ń ṣe kí lè rí wọn èmi fẹ́ mọ̀ ní o kínníkínní kí ni wọ́n gbẹ́sẹ̀ lé ẹnìkan wá sọ fún mi pé àdìsí yìí ni torí pé táwọn kà ní pé wàsọ́dá kọ́tù jà ríyà tí ń sẹ́wọ̀n pé járíyà ni ọmọbìnrin kékeré ìtumọ̀ járíyà nù lóòótọ́ pé sọ́dá tá a fi ṣe é sàárà àmọ́nà ìtànẹ́bí wa wí kọ́hún sọ́dápọ̀ tún járíyà tún tẹ́rí pé kéèyàn lọ sí òjijì ẹnu tún tí ọlọ́dà wàhálà yìí lẹ̀ torí náà lọ ẹ̀rọ dùn lè kéwú wá lè kéwú wọ́n mẹ́sìlú lè dáyà kéèyàn tẹ́rí wá sí nìkan ọ̀ràn kan mí ń gbà mí o àfi kéèyàn ó kéwú o ọlọ́run ọmọ yẹn ni ó ti ká àdí ọ̀sọ́dápọ̀ tó jà àríyá tí wà láyà nẹ́bí ó sì wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam torí náà in essence nbí ẹ tá à ń sọ ni pé olúwa ní nínú tí ó gbọ́dọ̀ wà tá a ṣètò rẹ̀ pé kó wà láàrin lọ́kọ láyà òun ní kíni mawadda ìfẹ́ tààrà ìfẹ́ tó rinlẹ̀ kọ́dà tó àwọn àfa onílóde lárúbáwá wọ́n ní ìfẹ́ náà ní mahaba àmọ́ màwádà tún wà ẹlẹ́bù tó wà háyà ju mahaba lọ má ní mahaba síyàwó rẹ̀ màwádà ni ó ní ìwọ náà má ní mahaba sọ́kọ rẹ̀ màwádà ni ó ní àwọn tó lè wá kíní yóò ẹ ẹ màwádà yìí ìfẹ́ yìí àdámọ́ ọmọ èèyàn ni kò pé pé ìmọ̀ rọrùn gbà mí pé. èyí ó ṣe nǹkan míì tí wọ́n fa kéèyàn ó nífẹ̀ẹ́ àmẹ́yìí tó pọ̀ ní pẹ́ni ọlọ́run bá ti léyìn ó nífẹ̀ẹ́ yọ fẹ́rẹ̀ èyí tí ọba sì ní nífẹ̀ẹ́ bó forí ṣe bọ́ fọrùn ṣe bàbá kan lọ́sàn kan fún mi pé ẹnìkan òun máa débi pé bí ẹnìkan bá yọ ojú rẹ̀ bọ́ bá yọ kí ni ó ṣe ká ngbójú yìí ó fi kún jẹ ǹjẹ́ òwì ǹjẹ́ òwì kó ṣeun ǹjẹ́ òwì ni pé tọ́ba nídìí ẹ̀ ṣe yóò fún un tọ́ba ṣe kí ni tọ́ba nídìí ẹ̀ ṣe yóò fún un kò nídìí ẹ̀ ni. bí ó ti rí nu o tí ọba sì fẹ́ o torí ẹ̀ là á ṣe ń ké pé ẹ dákun láti ìpìlẹ̀ ní ẹja ti wò ó kéèyàn má sì fi ṣẹ̀rí àgbọ́yé anábọ̀ Muhammad sọ̀tọ́làm júwe rẹ̀ fún wa ìtẹ̀nìyí wọ̀ ọ́ ó sọ fáwọn ọkùnrin náà nìkan wá bá nẹ́bí gbóhùn mọ̀ fẹ́ yà ànẹ́bí ní anazọ́rìtà ìlẹ́yìn ha. kí ni tó wò ó ìyẹn ni pé tó rẹ ni ọ fẹ́ fẹ́ ẹlòmíì kódà kò dosò kan lọ tí wọ́n fẹ́ ra wọn tí wọ́n ti súra wọn ọ̀tọ̀ ni tó rò ó sí ọ̀tọ̀ ni tí ọba sẹ́rí bàbá ń sọ̀rọ̀ kọ́pù báyà gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ní o kọ́ba àyè wọn gbọ́dọ̀ kan ròyìn yàn fún yàn pé orí báyìí orí báyìí orí báyìí ànábì ní ànàzọ́rù ta ilẹ̀ torí pé àwọn nǹkan wọ̀nyí lè fa kí ẹ́lẹ́mẹ̀ǹtì ìmọ̀ wá dà kó kú ò bọ́ bá sì ti kú ò kò sí ìgbìyànjú tí the other party ọmọ gbìyànjú níbi kíni níbi kọ̀ náà ni ọmọ ẹja sí kò sí náà ni tọ̀ mọ̀ wá dà mọ́ ló kó àwa méjèèjì wàràhmàtàn àyà yìí kan yìí náà nínú sóràtò rome wàjà àlàbẹ́yìn náà kún mọ̀ wá dà òun ní kíni rahmat láàrin yìí náà á pàkíyèsí kan ọ̀pọ̀lọpọ̀ tí mi máa gbọ́ tẹ́lẹ̀ òun ni pé olúwa fi ìfẹ́ àtọmọ sáàrin ìpè rahma ni ọmọ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o ọmọ lè wà nù ẹ̀ ni àmọ́ rahma kálukúrá ni wí bì í òtún máa kékeré ni ọmọ nìkan lolúwa pè ní kẹ́ ara àtúmọ̀ rahma rahma gan-an. nítorí túmọ̀ sí yorùbá tó súnmọ́ òun làánú òun ní kíni àánú ìyẹn ni pé ẹ ní àánú ara yín ja'ala bainakum mawaddatan ma rahma ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí that feeling of pé ah kí nǹkan báyìí ọmọ sí ìyàwó mi kí nǹkan báyìí ọmọ sí ọkọ mi kì í sí ń bẹ̀ ọfẹ lè pe ọlọmọdé ara burú o iná ẹtẹ máa gbọ́ kí ni ó fa pé sẹlẹsẹlẹ ẹ iná ń jó ni àbí kíní ń jó ni ọkọ wa fò wíńdò jáde ọkọ kí ni ó fò wíńdò jáde kọ láàánú àánú ni mo fi yín o ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi náà náà lè máa fi làákà ìtọ̀ pé bọ́bá ni kọ́ wà láàánú wa tọrọ bá ní kọ́ wà ní fámìlì lóòótọ́ àánú yóò wà lára ẹni débi pé kò ní fẹ́ kí nǹkan kan kan ẹnì kejì rẹ̀ láburú torúkọ ọmọ fíìlì ẹ pé kìí ṣe kọ́ lọ ń yọ èmi ni wọ́n máa wí ọlọ́run ọ̀yọ́ bí nǹkan bá báyàwó rẹ̀ jẹ́ ọ̀bọ ọlọ́run ọ̀bọ ṣé ẹlòmíì ọpọlọ jẹ ẹbẹ mi ṣe ṣe ń ṣe mẹ ó ti bọ́ fún ẹ wàláì táànù yẹn bá rí bó ti yẹ kó rí ẹ̀yin ò ní fílì ń pé ntọ́ báyàwó mi yìí èmi náà lọ bá ntọ́ bá ọkọ mi yìí èmi náà lọ bá wàjà alábẹ́yìn náà kún mọ̀wá dátán wọ̀rọ̀ àṣùmá. àwọn tí máa wá tú sí pé ọmọ mo ní kò rí bẹ́ẹ̀ lápẹ̀já lọ ka tẹ̀síìrù nǹkan kẹrì. torí pé ibi yìí àti gbọ́kàn ti wá wá ń bẹ̀ especially láwùjọ yorùbá tẹ́mi pẹ̀lú yín sọ lẹ́nu yìí gbogbo lọ́kọláyà tí wọ́n bá ti fẹ́ra wọn kọ́dà bí wọ́n jẹ́ sákànù tẹ́lẹ̀ fúnra wọn kọ́dà bí kíni mọ̀wádà ń bẹ tẹ́lẹ̀ tọ́ba ti ń lo ọdún kan ọdún méjì tí ò lóyún